Dios ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi láàárọ̀ pé ẹ kú ojúmọ́ ṣé àlàáfíà la jí àlàáfíà ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ o ìwà láàyè ọlọ́run kò ní dágbére fún ọ ní gbogbo ìgbà ó máa rí ọwọ́ rere ọlọ́run lára rẹ ó ti rí bẹ́ẹ̀ ẹ̀yin ọlọ́jọ́ bí olúwa yóò súre fún yín olúwa yóò bùkún fún yín olúwa yóò la ọ̀nà fún yín lórúkọ jésù ẹ ó là lùyọ́ nínú ọdún tuntun tá ẹ mú yìí lórúkọ jésù ẹ gbé nǹkan rere ṣe ìrànlọ́wọ́ látòkè wá yóò jẹ́ ti yín bẹ́ẹ̀ ni ó rí ẹ̀mí gígùn àtàlàáfíà lẹ́ẹ̀fi lo ọjọ́ ayé yín ní orúkọ jésù kristi olúwa wa àmín mo wà nínú ìwé kọ̀rìntì kejì orí six ẹsẹ̀ ten kọ̀rìntì kejì orí six ẹsẹ̀ ten bíbélì wípé a ní ìrírí ìbànújẹ́ nígbà gbogbo síbẹ̀ à ń yọ̀ a jẹ́ aláìní síbẹ̀ a ti sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀ a dàbí àwọn tí kò ní nǹkan kan síbẹ̀ a ní ohun gbogbo ògo ni fún ọlọ́run lókè ọ̀run ṣe rí ibi tí mo kà yìí ń ló júwe tòótọ́ níbi tí mo kà yìí ló divine ìjà ń pè ní kìrìsìtẹ́nì ó ní a ní ìrírí ìbànújẹ́ nígbà gbogbo ó ní síbẹ̀ à ń yọ̀ ìjà ń pè ní kìrìsìtẹ́nì nìyẹn ó là á aláìní síbẹ̀ à ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀ kìrìsìtẹ́nì nìyẹn now a dàbí àwọn tí kò ní nǹkan kan síbẹ̀ àní ohun gbogbo we are like people with nothing yet we possess all things mo máa ń tẹnumọ́ fáwọn èèyàn pé kò sí kìrìsìtẹ́nì olòṣì that can't be a poor christian bẹ́ẹ̀ ni torí tó bá ti jẹ́ kìrìsìtẹ́nì tòótọ́ ohun gbogbo ló ní <laughs> ọ̀rọ̀ mi dàbí nǹkan sí ọ tó bá jẹ́ kìrìsìtẹ́nì tòótọ́ ohun gbogbo ló ní ntọ́pọ̀lọpọ̀ wa ń pè ń riches tá ń pè lọ́la kì í sọ́la àwọn nǹkan tí ò lè kọjá bí tá a wà yìí ni àwọn nǹkan tó ní sáà ni àwọn nǹkan tó ní ìgbà ni bó bá ra kan lónìí tó tuntun ẹjọ́ di ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ó máa di àgbàná fún yàn tàbí kó ti di old school ṣùgbọ́n iye ọlọ́run nínú ayé rẹ gẹ́gẹ́ bí kristẹni orí ọ̀fẹ́ rẹ nínú ayé rẹ máa máa pọ̀ sí ni so ara tó bá jẹ́ kristẹni wọ́n fi material things òdiwọ̀n ayé rẹ̀ mà pé ọlọ́rọ̀ ni ọ́ má ṣe bí ẹ ń pọ̀ ọlọ́rọ̀ bó bá yẹ ń gbégbé ayé rẹ bẹ́ẹ̀ ó dá mi lójú pé ayọ̀ ló máa máa jẹ́ tiẹ̀ ìjọba ọlọ́run ò sì ní bọ́ lọ́wọ́ rẹ̀ bóyá tẹ́wọ́ kí n sóre fún ọ kí ọjọ́ òní kó dára fún ọ kó rí àánú gbà ìgbé ayé kristiani tó tọ́ kó máa ti ara rẹ̀ jáde kó jẹ́ ìmọ́lẹ̀ fàyè kó sì dára fún ọ ilẹ̀kùn tó bá kàn lónìí tí olúwa kó ṣí fún ọ àánú ọlọ́run kó ṣiṣẹ́ fún ọ lónìí ojú ọlọ́run kó bá ọ gbé ó ti rí bẹ́ẹ̀ àlàáfíà fún ìpínlẹ̀ yìí àlàáfíà fún orílẹ̀-èdè yìí àwọn tí ń darí wa kí wọ́n ní àṣeyọrí kí ẹ̀mí ọlọ́run kó jọba lọ́kàn wọn. lópin ọjọ́ òní gbogbo ẹ̀yin tẹ́ rí mi gbọ́ àti tẹ́ dúró fún ẹ ó ra gbà ẹ ó sì fò fáyọ̀ ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ jésù kristi olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá láti the african church solution campground samuel wange state ní ìlú abẹ́òkúta àlàá àlàáfíà ní fún yín. ire ni mo jí rí ire